yọ́ jáde yọ́ jáde yọ́ jáde yọ́ jáde means sneak out yọ́ jáde means sneak out ó yọ́ jáde lẹ́yìn tí àwọn òbí rẹ̀ sùn ó yọ́ jáde lẹ́yìn tí àwọn òbí rẹ̀ sùn